إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله وعن جرير بن عبد الله رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال من سن في الإسلام سنة حسنة فله أجرها فله أجرها وأجر من عمل بها من بعده من غير أن ينقص من أجورهم شيء ومن سن في الإسلام سنة سيئة فعليه وزرها ووزر من عمل بها من بعده من غير أن ينقص من غير أن ينقص من أوزارهم شيء أفي يفون الله ẹ̀yìn ó ṣe dédé ohun tọ́lọ́run bá ń fẹ́ tó sì ń yọ́nú sí à ń wá ìsọ̀rí lọ́dọ̀ ohun gbogbo ní pàápàá jùlọ à ń wá ìsọ̀rí lọ́dọ̀ rẹ̀ níbi ìṣìnà lẹ́yìn ìmọ̀nà kọ́lọ́wọ́n ọba kó má ṣì wá lọ́nà lẹ́yìn tí ti fi ọ̀nà rẹ̀ mọ̀ wá mo ń jẹ́rìí pé kò sí ọlọ́run kan tí a gbọ́dọ̀ jọ́sìn fún ní ọ̀nà òdodo àyàfi Allah mo sì ń jẹ́rìí pé dájúdájú ànábì Muhammad òjíṣẹ́ rẹ̀ ni ẹrú rẹ̀ ni kí ìkẹ́ àti ọlá ọlọ́run tí ò ní dáwọ́ dúró títí láíláí kó máa bá ànábì wa náà àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ a sì ń bẹ Allah subhanahu wa ta'ala kó má yọ èmi àti ẹ̀yin náà sílẹ̀ nínú ìkẹ́ náà. Allah subhanahu wa ta'ala ó ń pa wá láṣẹ ìbẹ̀rù rẹ̀ ó sọ pé ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ bẹ̀rù Allah bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ̀. ẹ sì gbọ́dọ̀ kúrò láyé àyàfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí. òní ni ọjọ́ kẹjọ oṣù kẹta oṣù rọ̀bíù àlè awal ọdún fourteen forty three. ohun tó wá jẹ́ àkórí kútùbà wa ní òní àríbi yẹsí bí bẹ́ẹ̀ kọ́ ìpele ọ̀rọ̀ yẹ ìgbàgbọ́ rẹ wò ṣé ìwọ kìí ṣe mùnàfìkì ni àbá tún mú sọ nípa bẹ́ẹ̀ ohun tó wá jẹ́ àkórí kútúbà wa ní òní òun náà ni pé ayẹyẹ ọjọ́ ìbí ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa kò dára ohun tí ọba si sì ti dáa kò lóko méjì kò dáa náà ni gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ẹ lọ ronú pìwàdà kẹ tí ó yọ kẹ gbomi lákaná ṣíṣe ayẹyẹ ọjọ́ ìbí ànábìwa Muhammad sọlọ alayhi wa sallam àdádálẹ̀ ẹ̀sìn ni. àdádálẹ̀ ni láti ọ̀dọ̀ èṣù tó gbé kalẹ̀ fún àwọn èèyàn tí àwọn kan sì tẹ́wọ́ gbà. ní ọ̀pọ̀ ọgbà tí a bá ń sọ pé ọjọ́ ìbí ànẹ́bíwá Muhammadu sísọ di ayẹyẹ pé ò dáa pé àdádálẹ̀ ni wọ́n á bi wá léèrè pé ẹ̀rí wo ló sọ pé ká má ṣe ojúpọ̀nà kan nù lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe ayẹyẹ ọjọ́ bí ànábì wọ́n wọ́n bi wá léèrè pé ẹ̀rí wo gan ló sọ pé ká má ṣe pé táwọn bá fi lè rí àyà kan tó sọ pé ayẹyẹ ọjọ́ bí ànábì ti ṣe ò dá àwọn ò ilẹ̀ tí àwọn bá fi lè rí àdìsí kan tó sọ pé ṣíṣe ayẹyẹ ọjọ́ ọjọ́ ànábì Muhammad pé kò dáa pé bídíà ní páwọn òfin ilẹ̀ kan nìyẹn sẹ́ẹ̀rí sísọ bẹ́ẹ̀ wọn irọ́ ni o bí wọ́n rí wọn ò ní fi ilẹ̀ o bí wọ́n rí wọn ò ní fi ilẹ̀ wọn ò ní fi ilẹ̀ kejì tí wọ́n tún gbàdé lásìkò yìí kè nígbà tí wọ́n béèrè pé ẹ̀rí wo ló ní ká má ṣe táwa bẹ̀rẹ̀ sí ní máa ṣe àlàyé fún wọn wọ́n ní àwọn ọ̀gbà tító pẹ̀lú àwọn ẹ̀rí yẹn torí pé táwọn ń fẹ́ gangan ni káwọn rí pé àdìsí kan wá tàbí àyà kan wá tó wá sọ pé látàtàfìlú bìmọ́ òlìdìnàdì yìí kùn fa iná ha bìdìà wọ́n ní táwọn wá nù pé káyà ó tàbí káyà àyà kan nu Qur'an tàbí kan sallallahu alayhi wa sallam sọ pé ẹ má ṣe ayẹyẹ ọjọ́ ìbí ànẹ́bì yìí nítorí pé àdàdà lẹ̀ bi wọ́n léèrè wípé lè títí tí isa ọmọ Mariam fi dé ẹ̀ lè rí ìdí tẹ́ ẹ̀ fi lè rí rèé. ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ayẹyẹ ọjọ́ bíi ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ǹjẹ́ wọ́n ṣe rí lójú ayé ànábì fúnra rẹ̀ wọ́n ní là wọn ò ṣe rí lẹ́yìn ikú rẹ̀ tí àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n lò bí ọgọ́rùn-ún ọdún kí wọ́n tó kú tán ráúráú ǹjẹ́ wọ́n ṣe ń bì kankan rí láyé wọ́n ní wọn ò ṣe rí ọgọ́rùn-ún ọdún àkọ́kọ́ táwọn sọ̀hábà lò wọn ò ṣe rí ọgọ́rùn-ún ọdún kejì wọn ò ṣe rí ọgọ́rùn-ún ọdún kẹta wọn ò ṣe rí ẹ ṣe wá gbọ́ mọ́ ṣe ayẹyẹ ọjọ́ bíi ànábì látọ̀dọ̀ ànábì ohun tí wọn ò ṣe rí. ẹ́ ọ̀rọ̀ rẹ dàbí ìgbà tá a bá ní mọ́kè sọ̀rọ̀ tó lè fàájì mọ́ ọ wá ní ká fún ọ ní àyà kan nínú Quran tàbí àdìsí kan tó sọ pé látàkọ́rọ̀ hu sọ̀láàtà lè fàájì ábà ìgbà wo ni sọ̀rọ̀ tó lè fàájì délé ayé tó fi gbọ́ irú àdìsí o tó bá gá sí wípé ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ lójú ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àbárí àbárí ẹ̀rí tí ó sọ pé tí ó sọ ní pàtó pé ẹ má ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi o àbárí eléyìí tí a rí òun ni ibi tí àwọn èèyàn ti fẹ́ máa yin ànábì tí wọ́n fẹ́ máa yìn láyìn jù ó sì ní látẹ̀tùrú ni kàmọ́ àtọ̀ra ti látẹ̀tùrú ni látẹ̀tùrú ni kama atọrati ẹ anasọra ibùnà Maryam la tutruni la tutruni kama atọrati nasọra ibùnà Maryam ẹ má bí àwọn nasọra ṣe yìn sọmọ torí pé yẹn wáyé lójú ayé ọkọ fún wọn but ṣíṣe ayẹyẹ ọjọ́ bí ànábì kò ṣẹlẹ̀ níbi kankan lójú ayé rẹ̀ gbèlè ntàṣe pé a wà rí àdìsí kan gbòógì lórí ẹ̀ tá a sọ pé àdìsí ẹ̀ rèé nígbà táwọn èsì ìṣẹ̀ntì ọ̀pàrọ̀ mọ́ ànábì ohun tí ò sọ àní sọ pé sọ ọ́ àwọn sọ̀hábà náà a máa ń lu ọ̀rọ̀ wọn nínú ẹ̀sìn tó bá jẹ́ pé lójú ayé kan nínú wọn náà má ti gbé ayẹyẹ ọjọ́ ìbí ànábì jáde ni àbárí gbólóhùn sọ̀hábà kan náà mú wá tí ó sọ pé ẹ mọ̀ ṣe wọn ò wá ṣe ayẹyẹ ọjọ́ ìbí ànábì yìí ní ọgọ́rùn-ún ọdún àkọ́kọ́ ṣé wọn ò nífẹ̀ẹ́ rẹ̀ ni ṣé wọn ò nífẹ̀ẹ́ ni òjẹ́ wọn ó ṣe ṣé wọn ò lówó lọ́ ni òjẹ́ wọn ó ṣe ṣé wọn ò fẹ́ ládàgbà ni òjẹ́ wọn ó ṣe é. ìwọ náà ti mèsì náà wọ́n nífẹ̀ẹ́ ànábì jù wá lọ wọn sì wọn sì ń wá ládàá but ládàá àyíwá síbi tá a ti ní rí àyíwá ń wà kú wà. àwa rí ọgọ́rùn-ún ọdún àkọ́kọ́ ọgọ́rùn ọdún kejì ọgọ́rùn ọdún kẹta wọn ò ṣe é kò tún wá mọ́ ń bẹ̀ ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje ó ṣe wá di kẹjọ sí kẹsàn-án àwọn kan wá dálẹ̀ pé orí àwọn wú wọ́n wá dálẹ̀ ẹ̀wá nígbà tán ti dálẹ̀ ń ẹ ní tí yẹn bá dá nǹkan lẹ̀ ní ìsìláàmù náà tó bá ti dá a tá ti wò tó ti dá a ànẹ́bì gan fara mọ́ à ọ̀dà ṣé èsì pé wọ́n dálẹ̀ ó dáa ni tẹ̀ tún mú wá báyìí ẹ wá gbọ́ èsì ẹ̀ ní ìsìn ẹ kọ́kọ́ ti mọ̀ wípé àwọn tó lóore jù yín lọ nínú ìsìláàmù wọn ò dán wò rí ìlànà ẹ̀sìn tiwa ni pé ohun tí ó bá jẹ́ ẹ̀sìn fáwọn tànà kò ní jẹ́sìn fáwọn tòní ok kẹ́sìn wa má bàa di ẹ̀sìn christianity kó má bàa di ẹ̀sìn judaism torí pé nínú christianity ohun tí ò jẹ́sìn lánàá ó jẹ́sìn lónìí lánàá wọn kò sọjọ́ òbí jésù lónìí wọn ó ti ń bẹ láàrin wọn lánàá wọn kò sí baba kérésì lónìí wọn baba kérésì ti wà lánàá wọn kò sẹ́mi gbígbé kò sí lù kò sí jó lónìí wọn ó ti wà bá ó ti wà bẹ́ẹ̀ ní ìsìn so àwọn ò ní kọ́ṣe tiwọn àní dàbí tiwọn ohun tí ọba ti jẹ́ iṣẹ́ láàdá fáwọn tànà kò ní jẹ́ṣẹ́ láàdá fáwọn àtòní bá a bá ṣe àṣedànù ni. now nígbà tẹ́rì tó a wà rẹ́gẹ́dẹ́ pé kò tiẹ̀ sákọọ́lẹ̀ kankan ẹnìkan kò gbúrò rẹ̀ rí Imam Màlìkí ni Abu Hanifa ni Imam Shafi'i ni Imam Hanbali ni láwọn tí wọ́n nífẹ̀ẹ́ ànábì jù wá lọ àgbúrò ẹ̀ rárá pé ọjọ́ kan nínú ọjọ́ o oṣù kan nínú oṣù o ọdún kan nínú ọdún o wọ́n wá kóra wọn jọ wọ́n ní kílẹ̀ ń ṣe wọ́n làwọn ń ṣe ayẹyẹ ọjọ́ ìdí ànábì Muhammad sallallahu alayhi wa sallam kò ṣẹlẹ̀ rí fáwọn aṣíwájú kò ní í ṣẹlẹ̀ fáwọn èrò ẹ̀yìn àfi táwọn èrò ẹ̀yìn yẹn tán bá yapa àwọn aṣáájú lókù àwọn wà ní sí nínú ẹni tí ó yapa àwọn tó ti lọ gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ǹka tíra mọ́dábù má màlìkì nílẹ̀ Yorùbá níbo lẹ ti rí ayẹyẹ ọjọ́ ìbí ànẹ́bí Muhammadu sẹ́nu ádọ̀rí lẹ ti bá ni àbínú àṣìmọ́wí àbínú ìzíyà àbínú rìsálà àbí nínú mùkútásọ́dọ̀ bùnú khalil àbí nínú tíra muwatọ́wù ti àfa àgbà gangan ìmáàmù málìkì kò sí bẹ́ẹ̀ ohun tí ò sínú tíra lẹ́wà ń dara yín láàmú lé lórí lónìí lọ́wọ́ adi tó wá gbajúmọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń ṣe kódà o iṣẹ́ òfò ni o iṣẹ́ àṣedànù ni o ẹni tó bá ń ṣe kọlọ̀ tún bá ń bẹ̀. tọ́ àwọn tí wọ́n fẹ́ máa ṣe mòlídì yìí lẹ́yìn ìgbà tí àwọn náà ti gbọ́ pé àwọn ẹni àná ò ṣe nínú Islam wọ́n wá ní ṣé gbogbo ń tànà bí ò bá ti wá ṣe làwa náà ò ní í ṣe ni ìjẹ́ tó bá dé nù ibi tí wọ́n tún já sí lọ́dún inú ṣé gbogbo ń tànà bí ò bá ti wá ṣe ṣé bí kùránì tá n kà ṣebí lójú ayé ànábì wọn wọn è kà lójú screen sebi kùránì tá yi sebi yìí ṣebí lẹ́yìn ìgbà tó lọ tán ni wọ́n tó kójọ sínú tákàndá ni wọ́n tó fún ní ọmọ ni wọ́n tó fún ní júzíù ni wọ́n tó fún ní isibu sọ̀rí ọ̀rọ̀ rẹ yé wa ọ̀rọ̀ ẹ̀ yé wa. gbogbo ohun tó gbẹ̀mílé náà ni ẹni tó bá gbé ojú ọ̀nà kan kalẹ̀ nínú ìsìláàmù tó bá dáa yóò gbà láàdá lórí ẹ̀ yóò tún gbà láàdá lórí ẹni tó bá tẹ̀lé lórí ẹ̀ nídàkejì ẹni tó bá gbé ojú ọ̀nà kan kalẹ̀ nínú ìsìláàmù tójú ọ̀nà náà ò dáa yóò ní ládá ìyá tiẹ̀ lórí ẹ̀ ẹ̀ ń bá tún wá tẹ̀lé ojú ẹsẹ̀ rẹ̀ òun ó tún wá jẹ̀yà lórí ẹ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀kan ò ní dín kan lọ́wọ́ nínú ìyá wọn. tọ́ hadisi yìí hadisi muslim ni bí abiyọ́ léèrè alukurani táwọn sọ̀hábà tí wọ́n ṣe báyìí development nìyẹn ni àbí ceremony torí pé n tó lè tètè yí ọnu development láàpè yẹn ni àbí ceremony pé ọlọ́run ṣe rọrùn fáwọn sọ̀hábà. So àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé wọn láti ronú wípé àlùkùránì yìí o kò yẹ ká kò yẹ ká dé mọ̀dínà ká tó ní lọ́wọ́ ó yẹ kó wà káàkiri ayé nítorí fẹ́ fọ́ọ̀sì nìyẹn o nítorí fẹ́ fi wé nìyẹn o ó yẹ kó ń kálukú ó ní káàkiri ayé láti máa ṣe tìláwà rẹ̀ wọ́n wá ṣègbìyànjú tó ga sí pé bàdébìgán bá padà wá sílé ayé lónìí lóò kò lè wá mọ́ kò ní í dá mọ̀ pé kùránì òun ni torí wípé nígbà tí ń bẹ láyé kò sí nínú kọ́pì kan tá a lè ṣe kí ni o tá a lè mú lọ́wọ́ wọn ò sì gbé sínú fóònù òkè fóònù ò tí ì dìde ayé nígbà tiẹ̀ ṣé in táwọn sàhábà ṣe yẹn is it a development or ceremony development ni jẹ́ kí làákàyè yẹ yóò sí i ìwọ ṣe ń ronú bí ìgbà tí jìnnù bá ń ronú báyìí ò ronú bí ìgbà tí yẹn bá ń ronú ò ń ronú bí jínù ẹ mọ̀ pé jínù tí ẹ bá rí tó kọjú báyìí ibi tí ń wò rè tẹ bá rí jínù tó bá fèsì báyìí ibi tí ń wò rè tó bá ń wò báyìí ibi tí ń wò rè bí jínù ṣe ń ronú ìwọ náà ṣe ń ronú development ló dé bá àkọsílẹ̀ ìsìláàmù ló fi di pé a lè mú gbogbo tí a yé lọ́wọ́ lórí fóònù development ló dé bá ọ̀rọ̀ pé à ń kéwú báwọn sọ̀hábà ṣe kí lọ́dọ̀ ànẹ́bì ni pé wọ́n jókòó kí ó nílẹ̀ ẹ̀lẹ́ ni development wá dé bá wọ́n sọ de classroom is that a development or ceremony kí ló fẹ́ pe ayẹyẹ ọjọ́ ìbí ànẹ́bì development ni àbí ceremony.